نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد, <clears throat> وأشهد أن محمدا عبده ورسوله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 فيا إخوة الإيمان أوصيكم ونفسي بتقوى الله في القول والعمل في السر والعلن واعلموا أن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء واعلموا أن الله خبير بما تعملون قد أخبر الله سبحانه وتعالى في محكم تنزيله أن الشرك لظلم عظيم قال الله سبحانه وتعالى ولا تشرك بالله ووجه نبيه الحبيب المصطفى صلى الله عليه وسلم بالقول وصفه العلماء أنه شريك قال الله عز وجل لئن أشركت ليحبطن عملك صلى النبي صلى الله عليه وسلم عن الذنوب عن أعظمها فقال الشرك في عبادة الله أتكفوا الله وبا أتويك أتويك فالنبي ومحمد صلى الله عليه وسلم أبي الله وبا قبا وكيا وعلى النبي ومحمد بقوا صحابي تمدوتا النبي صلى الله عليه وسلم يأخذون بسنته ويقتدون بأمره رضي الله عنهم أجمعين أبي الله كبا وكيا يا النبي صلى الله عليه وسلم àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ojú ọ̀nà náà títí tí ó fi di ẹjọ́ ìsan اللهم اجعلني وإياكم ممن يتبع سنة نبي المصطفى صلى الله عليه وسلم أبي الله كوكا وكوى وتيو تلي وجونا ọlọ́run bá kó pa wá sórí ẹ̀sìn eléyìí tó ti yọ́nú sí fún wa jàmá mùsùlùmí a tún fi àsìkò yìí àfihàn wa létí nípa ìbẹ̀rù ọlọ́run òun náà ni rọ́sùl amur òun náà ni ìpìlẹ̀ tí ma ń darí ayé mùsùlùmí bíbẹ̀ ìwọ ọlọ́run bá bá ṣe tó lẹ́mìí wa bẹ́ẹ̀ náà ni ṣẹwọ́ sì dá sí bẹ́ẹ̀ náà làwọn tó súnmọ́ wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n ọba tó kọwá láṣẹ bẹ́ẹ̀ náà láti ṣe jẹ ẹrú fún bó bá sì ṣe jìnà sọ́kàn wa sí bẹ́ẹ̀ náà láti jìnà sísù ìbẹ̀rù ọlọ́wọ́n ọba sí àti ìjọsìn ọlọ́wọ́n ọba tá sì máa fara ní àwọn tó súnmọ́ wa ọlọ́wọ́n ọba kọwá láṣẹ ó ní ìbẹ̀rù yìí bá ṣe ń rántí ọlọ́wọ́n ọba kó máa kó wa lára dúró níbi tọ́lọ́wọ́n ọba ní ká má débẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kó máa pè wá lọ èyí tó hàn sáwọn èèyàn ni àbí tó pamọ́ sí wọn èyí tó kéré ni àbí tó tóbi gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá ti fi ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá sínú iṣẹ́ ọlọ́wọ́n bá ti káàkọ́ àwọn olórí rẹ abẹ́lọ́wọ́n bá kó káwà pa àwọn olórí rẹ láyé àti lálùkìyàmà nínú nǹkan táàmù ara ọlọ́wọ́n bá nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá ní á sí ó ní ó ní lẹ́vù gbogbo wọn jọra wọn lọ èyí tó fi ń tóbi jù níbẹ̀ tó já sí wípé bíyàn bá ilé débẹ̀ yóò ba gbogbo tí yẹn ti ṣe jẹ́ kò ní ṣe nǹkan kan kù òun náà ni kéyàn ṣe ń tàn pẹ́ ní àṣírkù fi ibadatillah kéyàn gbé ẹ̀tọ́ Ọlọ́run Ọba kó gbé e fún kan míì tó yàtọ̀ sọ́lọ́run Allah subhanahu wa ta'ala wọ́n sọ fún wa lórí ahán Luqmanul Hakim

ó ti sí gbogbo ẹ̀ ó ti kúrò láyé náà nù wọ́n bí anábí wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ṣé ká pààyàn ni àbí ká ṣe zina anábí sallallahu alaihi wasallam ní ẹni bá pààyàn ni ẹni tí wọ́n pa ni bí èèyàn bá sì ṣe zina náà kò sẹ́ni tí ó mọ̀ pé ìwà àbàjẹ́ ni fáhíṣà ni ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kan wà tó

òun náà ni wípé a ti límìtì ń tàn pè ní ṣírùkù a ti límìtì ẹ̀sẹ̀ sàgbọ́nrin kan a ti gbàgbé ẹni tó bá ń gbẹ́bọ lóríta ẹni tó bá ń sin nǹkan míì nìkan ló lè ṣe ṣírùkù bẹ́ẹ̀ sì ni wọ́n gbà wá látọ̀dọ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallam pípa annabi ní ọ̀nà tó já sí ṣírùkù ó lé ní 70 ìtẹ́yẹ̀ ó ṣe tí 70 torí náà láfi bùkátà láti máa láti jìnà sí gbogbo àwọn tó súnmọ́ wa ká ma sọ fún tọ́lọ́wọ́ bá ilé sọ fún wa Muhammad sallallahu alaihi wasallam wípé bíṣẹ́ rẹ̀ ṣe pọ̀ tó ẹwú gbogbo wa ṣe wá jímọ̀ lónìí gbogbo wa pátápátá lànàbí ò lórí wa tọ́rọ Ànábì ni sábàbí ìsìláàmù gbogbo wa ẹwà wòye ládátánàbí ò ti mọ́ gbà sallallahu alaihi wasallam òun ti bẹ́ẹ̀ náà ọlọ́run bá wá sọ fánàbí wípé sallallahu alayhi wa sallam láìn aṣọ́rọ́ta bó bá ilé mú ṣíríkù mọ́nú iṣẹ́ rẹ̀ layahbatanna amalik gbogbo tó ti ṣe síwájú gbogbo ẹ̀ sí bàjẹ́ ọlọ́run wọ́n jẹ́ rí wala takunanna minal khasirin bí wọ́n bá bá ẹni tọ́lọ́wọ́n bá táwọn àfáà ní òun ló dájú ní gbogbo èèyàn pátápátá tí wọ́n bá ilé bá sọ̀rọ̀ báyìí bò wá láwàá orí náà àbùkátà láti máa láwọn táwọn àfáà wá máa ń pè ní ṣírùkù àwọn ìkáwà tó hàn bẹ́ àwọn káwà tó pamọ́ bẹ́ àwọn káwà tó tóbi bẹ́ àwọn káwà tó kéré bẹ́ jẹmọ́ mùsùlùmí ṣírùkù kékeré kéèsì ẹgbẹ́ ṣírùkù táàmà sọ pé à ṣírùkù ilé ìṣírùkù kékeré ni kéèsì ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ ńláńgbà mi torí ẹ̀tọ́ ọlọ́run ọba lèyàn gbé fún nǹkan míì jẹmọ́ nínú ẹ̀ nínú àwọn táàmà pẹ̀rẹ̀ wa lákèsí gámà bá ṣe sọ wọ́n ní gbogbo ọgbà tẹ́yàn bá ti ládì sọ́kàn sábàbí nǹkan tí è sì ṣe sábàbí ẹ̀ lára ọ̀nà tíyàn fi ń ṣe ṣírùkù náà ni wọ́n ní sábàbí bí nǹkan báyìí bẹ́nìkan bá lóhun fẹ́ wá ráwẹ̀ lọ́wọ́ rẹ̀ lápò mọ́ tà fún tí lè ó fi sú ò ní tà ìwọ́n náà wá ṣe bẹ́ẹ̀ ó wá ní àwọn sì sọ bẹ́ẹ̀ o wọ́n ní bí n bá ti fàwọn ìṣẹ́wọ́ láàárọ̀ ilaha àánú wà kéré láàrin àwọn èèyàn ni béjì ni wọ́n ládú ìbejì tí wọ́n ń bí láyé àfi ilẹ̀ Yorùbá nìkan bípa tí wọ́n ti sọ fún kótó kúrò pé ilẹ̀ Yorùbá ládá ọ sí o bí wọ́n bá ti sẹ̀wà fún ọkọ̀ wọn padà bọ̀ eléyìí náà sábà bí nǹkan tọ́lọ́wọ́ bá tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fi ṣe sábà bí nǹkan tàn lò fún ni torí náà ká jìnà sí gbogbo àwọn àdìsọ́kàn tó já sí wípé yóò máa yóò máa bá ìgbáralé Ọlọ́run ọba wa yóò máa bá láàrẹ òun ni kí wọ́n fún wa ní nǹkan pé àfáà abálajì abálajá mọ́tò tuntun tẹ́ ṣẹ̀rà yìí ẹ̀dàkùn ẹ fi kìíní sínú ẹ̀ yóò mọ́ sọ yìí la ilaha illallah ẹ̀dàkùn sílé ìní mùsùlùmí ni bó bá ti ń pe ọlọ́wọ́n bá túnmọ́ pé eléyìí náà owó tẹ́ ń pa ni wípé ọlọ́wọ́n bá tẹ́ ní ń pè lálákọ̀ọ́kọ́ kò tó láti tí mo ní kó ṣe lẹ́fí ní kí n pè nǹkan míì

gbogbo tí wọ́n bá wé fún yàn jẹmọ́ mùsùlùmí ẹjá jìnà sí ẹjá dá padà fẹ́ni tó bá fún wa pé eléyìí o ìṣẹ́gun sọ́nà wọn bá ní a gbọ́dọ̀ jẹ́ kó wọnú iṣẹ́ wa lára ẹ̀bákan náà nínú àwọn tó tún gbajúmọ̀ ni kí wọ́n sọ fún wa nígbàtí yàn bá wà ní ṣòro wọ́n wà sọ fún pé wọ́n bọ kan lọ sí kábàrí bàbá lágbájá kan tó bá ti débẹ̀ kó fọwọ́ kàn kó sàdúrà mẹ́ ààyè tí wọ́n sí ẹnìkan sí ni wọ́n pè ń kábàrí bó bá ti débẹ̀ sáà ti gbọ́wọ́lé kó wá máa sàdúrà gbogbo tó bá fẹ́ ní kó máa bẹ ọlọ́wọ́n ọba eléyìí sábàbí tí ọlọ́wọ́n bó fi ṣe sábàbí gbígbàdúrà hádà ṣírkùn fi hákìlá La ilaha illa anta subhanaki inni kuntu minadh dhalimin. Allah wa ko so wa ko mbé, Anabi sallallahu alaihi wasallam ti so fuwa. Wipe awon taa ri yi, won ni afaluna won wa gbe kini kan sita, won mo te, won ni yepe ni. Won mo lesin na ni. Won gbe tesuba kan sita, won mo ni ke mu kan ta won jogun lodo awon baba awon ni. Anabi so npa ìtànàbí sọ fún wọn anábì ní sallallahu alaihi wasallam ma ba'atha Allahu nabiyyan fi ummatin illa kana lahu hawariyuna wa ashab thumma innaha takhlufu min ba'dihim khulufun يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون النبي محمد صلى الله عليه وسلم

pípẹ̀ bá fẹ́ sí ìyàwó ẹjẹ́ àwọn ọba yí wò sáwọn ọmọ tẹ́fẹ́ fi fún àwọn èyí sí wọ́n lọ ma la yaf'alun wa yaf'alun ma la yu'marun in tí ọlọ́wọ́ bó pẹ̀lẹ́sì fún wa òun ni wọ́n ma fi sẹ̀sìn anábì ní sallallahu alaihi wasallam tó bá fi ọwọ́ rẹ̀ tó bá fi bá wọn jà tó bá ní agbára ẹ̀ pé ilé tí wọ́n ti máa ń wo sẹ́wọ̀n rẹ̀ ẹgbẹ́ e kó ládùgbò yẹ lọ wó anábì ní sallallahu alaihi wasallam bí mùmìnì kan bá ṣe bẹ́ẹ̀ mùmìnì òdodo ni bí ó bá lágbára bẹ́ẹ̀ wa man jahadahum bi lisanihi wa huwa mu'min anábì sallallahu alaihi wasallam ní bí yà bá bá wọn jà pẹ̀lá hẹ́n tí ó bá lágbára wípé kémi fi ọwọ́ mi fi dànkan tí wọ́n ń ṣe nù ṣùgbọ́n mo lè fẹ́nu sọ pé ń tẹ́ǹsẹ̀ yóò dá anábì ní mumi ní òdodo ní sallallahu alaihi wasallam waman jahadahum bi qalbihi gbogbo ẹni tó bá ní ọkàn tó fi kọ̀ǹkan tí wọ́n ń ṣe lẹ́yìn mẹ́tẹ̀ta tàà sọ yìí kò sí tí mẹ́ni sẹ́kù lára èèyàn mọ́ yà èmi ò ní àṣàbúrú a kankan aka wọ ọjọ́ ọ̀láwọ àwọn ọmọ yìí ni pé sáwọn ọmọ yìí sí wọ́n bára wọn kalẹ́ àṣògùn sẹ́nì kankan anábì kò sí mẹ́ni kankan tó kù ti ẹ wa àwọn latún àrọ́fù ni anábì pé wọn wọ́n sì sọ tí wọn náà anábì sallallahu alaihi wasallam ní man ata àrọ́fàn hmm. àwọn ilé ìkéèsà wọn lamọ́ ń gbọ́ tọ́bá ní àwọn àfá àwọn àfá man ata àrọ́fàn okùkọ tí wọ́n sẹ jáde ní báyìí fasa'alahu an shay'in lam tuqbal lahu salatun arba'ina layla anábì kọlọmọ kó sọwa kó nú mọ̀ tí ó dá ìmọ̀ tó ṣe wípé wàhálà ni wọ́n fi mọ̀ yóò tún wá kó bá wọn nú ẹ̀sìn wọn gbogbo ẹni tó bá wá lọ bá wọn náà Ànábì ní ká máa sọ wípé yóò máa kírun fógójì ọjọ́ wọn sì nígbà kó sì gbọdọ̀ mọ́kí sallallahu alaihi wasallam torí náà agbìyànjú á jìnà sí gbogbo àwọn iṣẹ́ burúkú báyìí tó já sí wípé ìdákéjì ẹ̀sìn ní ṣùgbọ́n lónìí wọ́n láyẹ̀ tó yẹ ká tún máa sọ nínú hadithi annabi sallallahu alaihi wasallam wọ́n lá sọ fún wípé Allahu wa bọ́lọ́wọ́ bá bá fẹ́ bí wà annabi náà bá sì sallallahu alaihi wasallam annabi wá ń sọ ni náà wípé ó ti fi mí se dédé ọlọ́wọ́ bá ó ní bọ́lọ́wọ́ bá bá fẹ́ ẹ̀dàkùn bá nẹ́bí bá kọ ilé tánàbí bá ní a mọ́ sọ báyìí fóhun bó wà lẹni tó ń pè ànábì pé àyà ah, Rasulullahi ṣàánú mi ànábì wo mọ́wò mìíràn ṣàánú mi kí yàn rí wàhálà tó ṣẹlẹ̀ kó ọmọ pariwo Muhammadu Rasulullah láìláì ọlọ́wọ̀n bá lámọ́ ń pè ní wásìkò báyìí iléyè a máa ráwọn èèyàn tí wọ́n mọ́ sọ fún wa pé àwọn mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la aya Qur'an tọ́lọ́wọ́ bá ń sọ fún wa tó fi ń dáwà lẹ́kọ̀ọ́ pé in táwọ̀ mọ́ sọ fún wa ni wípé kulla ya'lamu man fi gbogbo iṣẹ́ tí ó bá mọ́ lọ síbi wípé ẹbá wa yẹ̀wò sọ́jà yóò lọ sáwọn ọmọ yóò bára wọn mú sí ibi tàà fẹ́ kọ́kì ní ìsíse yóò dá jàmá mùsùlùmí ẹbọ ní o jẹ́ sí الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم النبي الأمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أتكفوا الله وبليك سي أتويك أتويك فالنبي ومحمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú lára àwọn nǹkan tí ó ma kó bá iman una ní kíyàn mú nǹkan míì ma lọ́wọ́ bá tánpẹ̀ ní àṣírkù tọ́lọ́wọ́ bá bá ṣọ́wà kúrò ní gbogbo ń tán sọ yìí àbí ọlọ́wọ́ bá kó ṣọ́wà kúrò bẹ́ẹ̀ lára náà ni kíyàn ṣiṣẹ́ torí káwọn èèyàn yí òun ó yẹ ká mọ́ sọun náà yóò mọ́ ṣiṣẹ́ torí káwọn èèyàn lè rí yóò ṣiṣẹ́ tán òun náà yóò tún fi gbogbo ẹnu tú pé à mọ́sálásí òun àà ó gba owó lọ́wọ́ mi ojoojúmọ́ ni mọ́ fi 1000 lẹ́m̀bẹ́ من سمع سمع الله به يوم القيامة لا إله إلا الله من سمع سمع الله به يوم القيامة تقول إجاز في شيوا لا ونطات ما في شيء شيوا وننتى النبي صلى الله عليه وسلم النبي يقول ومرين كان ní bí wà mẹ́rin yí báyé lè wà lára mùmìní kankan mùmìní náà ní o ṣùgbọ́n gbogbo nǹkan ló fi jọ mùnáfìkì bí ìwà mẹ́rin bá ilé wà lára mùmínì kan gbogbo nǹkan ló fi jọ mùnáfìkì àwọn tọ́lọ́wọ́ bá ní fi darkil asfali minan tọ́lọ́wọ́ bá ní mùnáfìkì gangan àwọn tó jẹ́ mùnáfìkì gangan ìyà tí wọ́n lè ju ìyà kèfèrí lọ àwọn mùnáfìkì láwọn tí wọ́n mọ̀ fi hàn sáwọn mùsùlùmí pé àwọn náà ti gbà sílámù ṣùgbọ́n lọ́kàn rẹ̀ wọ́n náà mọ̀ pé mẹ́ta lọ́kàn lòun sì sí lọ́kàn rẹ̀ wọ́n náà sì mọ̀ pé ọ̀tọ̀ ni tóhun sí tó yàtọ̀ sọ́lọ́wọ́n bá ó fẹ́ fara ní àwọn mùsùlùmí yìí ni ó fẹ́ máa bá wọn rìn pọ̀ ní ó fẹ́ ma gbogbo tí wọ́n ń pláàni lórí àwọn kèfèrí ni Allah wa ni ìyà àtàwọn eléyìí kèfèrí náà tún ni wọ́n ṣùgbọ́n torí táwọn tún dọ́gbọ́n fáwọn mùsùlùmí yìí ìyà tí wọ́n ju ti kèfèrí lọ Ànábì wa ni gbogbo ẹni tí ìwà mẹ́rin bá wá ń bẹ lára rẹ̀ òun àti mùnáfìkì á ọmọ ìyá ni wọ́n kọlọ́wọ́n bá kó ṣọ́wà ń bẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni idha ahada ghadar nínú riwaya ni wa ịda tumina khana be ba gbé nǹkan ya ẹ bá wa mójú tó kini boyo ni ni ẹ ní fún yo ba je mo musulmi láwùjọ wa lóòótọ́ àwọn èèyàn ó mọ̀ rí nǹkan sọ bí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ṣùgbọ́n wallahi kò sí tó yẹ fi tánàbí bá ilé ìròyìn kan pé ìwà mùnáfìkì ni a ah! gbogbo ọ̀nà tó bá gbà ní kíyàn fi sáàbù anábì ní alákọ̀ọ́kọ́ ni wípé bẹ́ẹ̀ bá gbé nǹkan ẹbá wa mójútó kìíní ẹgbà owó yìí a padà wá níjọba yìí ọmọ yìí ẹjọ́ wà lọ́dọ̀ ẹ sallallahu alaihi yóò bá owó náà jẹ́ yóò bá dúkìá tẹ́ gbé fún yóò bà jẹ́ ẹlòmí ti trust àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ débi pé yóò fi wọ́n sẹ́nu sẹ́ pé ah, bí n bá sílẹ̀ mọ́ tá lọ wọ́n sì máa mú lẹ́yìn rẹ̀ la o lẹ́ẹ̀kan a ní mẹ́rẹ̀rin bó bá ilé pé síyàn lára anábi tí wọ́n sọ ń pa ẹyọ̀kan náà kanat fihi khallatun min nifaqin hatta yada'aha òun náà ma níwà mọ̀náfíkì títí tí ó fi fi nǹkan tàn sọ ìkalẹ̀ alákọ̀ọ́kọ́ bẹ bá fi so sọ ló bá jẹ́ keji wà ìdá wa'ada akhlaf bó bá sàdéhùn wípé nǹkan báyìí ló wọ́n ṣe nígbà báyìí anábi ní sallallahu alaihi wasallam ta a ti mẹ́ni ìpàdé wa ago méjì ní o ago méjì ní wa a sì ti mọ́ sọ́lọ́kàn wa pé hmm, ago méjì o dago mẹ́ta àbọ̀ wọ́n wá ádá akhlaf ilé ìwà tí ó dáni kódà kó pọ̀ láwùjọ in tó yẹ ká ni pé mú nǹkan báyìí àwọn ah, ni à ah, táìmù tàjọ mú ìjọ́ tàti mú láti jọ mọ̀ pé a fi wọ́n náà wà kú la ilaha illallah wa idha wa'ada akhlaf bó bá sàdéhùn kún wọ́n sì ń ká lásìkò báyìí anẹ́bì ní kò ní múṣẹ́ wa idha khasam fajar bí nǹkan bá dẹ̀wọ̀n àtẹlòmí ìpapọ̀ yóò kọjálà yóò lọ síbi tí ó sẹ́tọ̀ rẹ̀ ń bẹ́ ẹwà rojọ́ yóò rọ̀ tẹlòmí mọ́tí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní méje mẹ́tẹ̀ tata sọ yìí ẹfi kankun wa idha haddatha kadhab ilé ìtì ẹ̀pọ̀ la ilaha illallah bó bá sọ ọ̀rọ̀ méjì irọ́ ni ẹyọ̀kan bẹ̀ kódà ìlòmí ìbá débi pé ọ̀rọ̀ ẹyọ̀kan tó bá sọ irọ́ náà ni irọ́ a máa jáde lẹ́nu tó bá ti rò papọ̀ mẹ́ni tí ò ní mọ̀ kó hùn parọ́ mọ́ nígbà tó bá ti di bárakú ọlọ́run bá tànábì sallallahu alaihi wasallam wọ́n fojú pé àbáwùjọ wá ṣe rínú wọ́n mọ̀ sọ òdodo bó bá ṣe ní kápá mọ́ni wa idha haddatha kadhab Ànábì ní bó bá sọ̀rọ̀ yóò parọ́ wọ́n bá fún nǹkan gbà bá wá fi pamọ́ yóò bà jẹ́ bó bá sàdéhùn kò ní múṣẹ bó bá jà pẹ̀lú yàn yóò kọjá là Ànábì sallallahu alaihi wasallam ní mẹ́rẹ̀ẹ̀rin bó àfi tí ó bá fi gbogbo ìwà tàǹsọ̀ yìí tó bá tó àbí ọlọ́wọ́n bá kò ṣọwà kó ní gbogbo wa burúkú tí ó kò bá wa láyé àti lálkìyàmà. Allahumma aiza al-Islam wal muslimin wa adilla shirka wal mushrikin. Allahumma dammir a'da'aka a'da' ad-din. Allahumma ansur al-muslimin fi kulli makan. Allahumma inna nas'aluka bi kulli ismin huwa laka anta sammayta bihi nafsak wa 'allamtahu ahadan min khalqik aw anzaltahu fi kitabik أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزننا قوموا إلى صلاتكم